ọ̀dà wàá mọ bùsùn mi dọ̀bàtì ẹ wòye dídá bí mo ṣe dá ẹranko ilé àti mo ṣe dá ẹranko oko ẹ wòye oríṣiríṣi ẹranko ilé lọ sùn ẹ wòye oríṣiríṣi ẹranko oko lọ sùn bùsùn tó. In the creation of the animals, the wild animals and domestic animals. Think about it, immeasurable animals Allah created wild. Think about them, various of them in the bush. Think about domestic animals, various domestic animals Allah created for you. Ọ̀rọ̀ oríṣiríṣi tó lọ àmì tọ́ka sí lọ́wọ́ àmì. Sọ́ọ̀fì ajáwé ewúrẹ́ ẹranko lẹ́nu. Sọ́ọ̀fì ewúrẹ́ wí àgùntàn. Allahu Akbar. Sọ́ọ̀fì fi àgùntàn wí àgbò. Kábíyèsí Ọlọ́run sọ bẹ́ẹ̀ fi wé ràkúnmí. sọ bẹ́ẹ̀ fi wé ẹkùn. sọ bẹ́ẹ̀ fi wé kìnìún. sọ bẹ́ẹ̀ fi wé màálù. àyà tí àmì ọlọ́wọ́n bá ní gbogbo rẹ̀. In the creation of animals, you can see the wild animals and domestic animals Allah created for you. You can see the dog. You cannot compare the dog with the goat. They are different. You cannot compare the goat with the sheep. You cannot compare the sheep with the ram. You cannot compare the ram with the camel. You cannot compare the camel with the tiger. You cannot compare the tiger with the leopard. You cannot compare the leopard with the lion. And all these are the creations of Allah. This is telling you the greatness and the creation of Allah. Tábàrí àwọn ṣàlàyé nípa akẹ́rọ́kọ́ ibi tá a parí wútú wá sí lónìí nù. Bísí ni láì tààlà. Ntàwọn náà fojú ara wa rí ni. Allahu Akbar ṣé bẹ́ẹ̀ ẹranko ní ọ̀nì àbí kì í ṣe ẹranko ní. bẹ́ẹ̀ni ẹranko ní. kí ló ń jẹ ẹranko ṣé bá ẹranko ní táyà táǹpẹ̀ ní ẹkùn hmm. kí ló ń jẹ rẹ̀ ẹranko ṣé bá ẹranko ní láyọ̀nù táǹpẹ̀ ní kìnìún kí ló ń jẹ rẹ̀ ẹranko ṣé bá ẹranko ní gálà kí ló ń jẹ rẹ̀ ewéko. I can see the wonders and the creation of Allah. Think about the way Allah created crocodile. It's male carnivorous animal. Think about the way Allah created the tiger. It is male carnivorous animal. Think about the way Allah created lion. It is male carnivorous animal. They feed on the animals like themselves. Think about the gazelle. It is male herbivorous animal. It feeds on the grass this is enough sign to know the greatness of Allah. alukihali dodo ń dá wa olivan àmì ọlọ́ọ̀bá tó ń bẹ lára rẹ̀ tọ́wọ́ ebi bá kọ́ bí ọ̀pẹ bá ga tó bá dédé ọ̀pẹ tó bá nawó ìjà rẹ̀ ẹ ẹ mọ odidi ẹ̀yìn tẹ́ ẹ fi ń ṣe ẹ̀yìn aráàdìyá tó bá nawó ìjà sí yóò jà lódì tẹ̀gútẹ̀gú tí gbogbo rẹ̀ ní ògbómi. ti ti bọ̀ ni There is wonder of Allah in the creation of elephants. Think about Allah made elephants. When the elephant is hungry, it will surely go sometimes to the palm tree. When it reaches the palm tree, it uses its trunk to remove the bulk of the palm kernel. I'm telling you, the palm fruits, the whole palm fruits, it will release it from the tree and it will swallow it wholly. That is telling you, with the palm kernel, with the fruit, with the thorns, everything is swallowed by the elephant. This is enough sign to know the greatness of Allah. kankan lẹ̀ sùúrù àrídàjì ká o èyí tó kàn fún wa lọ́kùnrin ọmọ pé ká wímọ la wímọ o ká múfù síwájú díẹ̀ ni o ó ìtúkù ń bẹ̀rẹ̀ mélòó la fẹ́ kà mélòó la fẹ́ kà mélòó lójú wa tó kábíyèsí tó ń bẹ inú omi ojú tó ń bẹ lórí ilẹ̀ lọ. Allah, I see the wonders of Allah are immeasurable. It is beyond the ken of Shemen. And we see little among the creatures of Allah. And we have little among the knowledge of Allah. But I'm telling you, we are talking about the creatures of Allah on the surface of the earth. What about those that are in the sea? What about those that are in the water? I'm telling you, we, are, we have numerous creatures Allah created in the water. the population of the creatures of Allah in the water is greater than the population of the creatures of Allah that are on the surface of the earth. Hayat! Ó ní àmì òun ni lìkà omi ọ̀hún ni èèyàn kì í ṣe gbogbo yín ló já mi fún. Lìkà omi yóò kinu náà. Èyí tí àmàdájú ń bẹ́ fún mọ̀ pé gbogbo tó lọ́wọ́ bá mi tọ́ka sí bùsùn ìdígẹ́lẹ́ náà and the creation of yourself and the found animal that is scattered on the surface of the earth. These are enough signs for those of you that have a sure faith, those of you that have sound judgment. All of you will recognize the greatness of Allah. That is no one that is great except Allah. Ayat Amsu. Misuratul Jasiyat. القرآن يسافر النبي محمد صلى الله عليه وسلم وحقت الله بليل ونهار وما أنزل الله من الزماء من رزق فأيا به ليار البعادة لموتية كبيرة وتصريف الرياح آيات لقوم يأكلون الله طبيعي كبيرة القرآن يدون دواء لا الله wàhátì láàbì lẹ́yìn ọba tó ń tì í bọnú ara wọn ọba tó ń ṣe ní ìyapa síra wọn wàhátì láàbì lẹ́yìn wọn nàhárì ọ̀sán là tún lò lẹ́yìn ọ̀sán ti gbà yà lọ́wọ́ òru kádìjú ká òru náà tún wọlé ọ̀sán náà tún sápadà lọ. in the alternation of the night and the day in the alternation of the day and the night. This is enough sign to know the greatness of Allah. How Allah makes the day to alternate the night. How He makes the night to alternate the day. You see, we are in the day now. And sometime at the night will come. I'm telling you, this is the way Allah makes the day to intercept the night and make the night to intercept the day. kí wọ́n gbé yorùbá àyẹ̀ká yẹn lórí ní lè yé ẹrú máa wà á lọ́ọ̀bà lẹ́yìn wọn nàá ọba tó ṣe ní pàṣípààrọ̀ síra wọn. iye èdè yóò bá nu ti gbóná nu ó ṣe ní pàṣípààrọ̀ síra wọn ó mọ̀sán wá ó bá tún lọ sà á tún mú òru wá ó tún lọ sà á tún mú ọ̀sán ó ṣe ní pàṣípààrọ̀ síra wọn. Think about the creation of Allah. How Allah changes the night with the day. How Allah changes the day with the night it brings the day, after what, it brings the night, after what. it brings the day. That is the way Allah alternates the day with the night. That is the way Allah alternates the night with the day. Al-Qur'an ló ń dá wa. wọ́n máa ń sálẹ̀ lọ ọba tó ń sọ̀rọ̀ kalẹ̀ mínà zamai láti sẹ́mà fún wa mẹ́rìnsìkì tó jẹ́ òun ìpèsè mẹ́rìnsìkì òjò òjò ní òjò ló ń sọ̀rọ̀ kalẹ̀ fún láti sánmà tó jẹ́ ìkẹ́ fún wa onítorí kí ni nǹkan tó fi jásí fún wa fàyà bí ilẹ̀ àdìlìbàdà lè máa tì á nígbà tá a wà nínú ẹ̀ tó mú hàn hàn hàn ìnira maraàlú ìnira maraàlú kò sí níta àgbè tó hù. kábíyèsí ọlọ. Ah, ah. fàyà bí ilẹ̀ àdìlìbàdà lè máa tì á ó fi sọ ilẹ̀ di olóyè pa padà lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti kú tán. aláàbà. I will see from the sinners, Allah sends them from the sky That is the provision of Allah, which is the rain. I'm telling you, is a provision from Allah that Allah sent down from the sky. Allah revives with the earth after his death. You know, when we're in the dry season, we suffer in tear. We wanted to plant some crops, but they did not germinate because there was no rain. This is enough for you that Allah brought down the water from the sky in form of rain which is your provision so that you may have the opulent vegetation from Allah. àrùhánì dòdò ń dá wa ọba táwọn ìkan tébù kọ́mọ̀sẹ̀rùn but eh, ẹ̀rùn tó mú wá fún wa oníṣẹ́ tiẹ̀. Allahu Akbar. àwọn ọ̀gbìn kan wà táwọn máa ń gbìn bọ́ ọ̀gbìn nínú òjò kò so kò sànfààní. Allahu Akbar. ó dẹ̀ jẹun ó jẹun oúnjẹ fún àwọn ọmọ Ànábì Ádámà. kábíyèsí lọ. wọ́n á gbìn sunu òjò ọ sínú òjò yóò rà sínú odò ni àfinú ẹ̀rùn tó orú mọ́ ni ó tó sọ̀kú jáde. Allah created the dry season for his own purpose it had his own purpose you see there are things when you plant them during the rainy season they will just rot away I'm telling you but you have to plant them during the dry season like the germ You plant your yam set during the dry season so that you may have the fruits. I'm telling you, this is enough to tell you that Allah created the dry season for a purpose. Al-Qur'an ló ń dá wa. Wọ́n tẹ̀sírìfì ríyà ọba tó ń yí tó ń yí atẹ́gùn padà. Ọ̀nà mélòó la fọpọlọ rò pé atẹ́gùn yí padà mọ́ àwọn ẹ̀dá ìjà alẹ́ sọ iye ọ̀nà tọ́lọ̀ bàmí gbà ń yí atẹ́gùn padà lé wa lórí. Allahu Akbar. ìyá alẹ́ sọ ìwọ̀n bá tá a bá màmá náà là á sọ mọ́ ń bẹ̀. kábíyèsí lọ. èmi mọ ọ̀nà mẹ́ta péré hmm. láì máa yí ọ̀nà rẹ̀ tó ṣe bẹ́ẹ̀. Allahu Akbar. tó máa ń fi tó máa ń yí atẹ́gùn padà. Allahu atẹ́gùn kan wà tó bá dé tó bá ń bẹ̀rẹ̀ látọ̀hún nísìnyí ẹnìkankan tí ó bu wa ò sí. Allahu Akbar. atẹ́gùn ni atẹ́gùn atẹ́gùn ni atẹ́gùn kan wà tó jò bá fẹ́ rọ̀ tí ìgẹ̀lẹ̀ bá fẹ́ sọ̀kalẹ̀ tó bá bẹ̀rẹ̀ báyìí gbogbo wa làá máa yin ọlọ́ọ̀bá wa lógo. I can see there are signs the way Allah changes the winds but I'm telling you there are ways Allah changes the wind I can tell you the three ways by which Allah changes the wind there is one unruly winds that when it is coming you run away because it is violent indeed. That is one that is gentle breeze that to enjoy the breeze of Allah. Another one is the wind that will come when to arrive the uh, arrival of the rain. This is the abinja of the rain for you to know the favor of Allah is coming I will give praise and thanks to Allah. atẹ́gùn ló ń ránṣẹ́ òjò tó sùn sí ìmàwé níbí kárùn sí ló fẹ́ kó rọ̀ sí atẹ́gùn ni ó gbé lọ. Allahu Akbar. wàá kà sí èmi ni mo yí mo yí padà mo rán aníṣẹ́ lọ síbi tí mo fẹ́. Allahu Akbar. ó lámì níyìn. kábíyèsí ẹ kàn lójú kalẹ̀ kàn wọ́ atẹ́gùn yìí pàjọ ó fẹ́ ó parí lẹ́nu wèrè. kábíyèsí lọ. ọ̀nà tó fi gbàgbé ọlọ́run bá rẹ̀ tó pé ee olúwa mi o. Allahu sámánà mi o má jẹun bọ́ nídìí òfin rẹ ti sùn. I'm telling you, Allah uses the wind as the driver of the cloud. If Allah wants the rain to fall somewhere, Allah uses the wind to drive the cloud to that position so that it may fall according to the destiny of Allah. But you are shouting when you see the wind that is blowing violently. But that is for you to know the greatness of Allah and to seek the assistance of Allah so many know your know, know your limit before Allah. wọ́n rí èjì ẹ̀jọ́ rẹ̀ gbogbo bá a ṣe wá ń sọ ọ́ tó ayatu olamini orísun má kìí ṣe fún gbogbo yìí. àhámi ayatu àmì òun ni lìkà omi yakilu náà ẹ mọ̀rọ̀ pọ̀fà o hmm. lìkà omi yakilu náà fẹ́ẹ́ tí mo bá dá lórí làákà ìdènà yìí. gbogbo ilẹ̀ sọ onígbọ̀nràn gbàrà lẹ́sẹ̀. fẹ́rẹ́fẹ́rẹ́ ẹni tí ò ní làákàyè pọ̀ nínú yín. all these are signs for those that are wise all these are signs for those that are made men of sense men of understanding men of intelligence they will know they will recognize the signs of Allah but there are some of sure they put on turban they keep bare but they are bereft of intelligence they will not recognize the signs of Allah. alihali dodo ń dá wa ìtukù fún àmàkà máa bá lọ àlè ọ̀họ́ tẹ́ńdọ̀ kan ibi olówó bá yọ̀ǹda ọmọ náà láàwí máa ń bẹ̀ àwọn míì tó máa rí tó máa rí àwọn náà tó ń bọ̀ látọwọ́ ọlọ́wọ́n bá wa bàbá lọ bàbá kù bàbá tó kù bàbá lọ bàbá míì tó ń bọ̀ látọwọ́ ọlọ́wọ́n bá We cannot exhaust the explanation of the words of Allah. I'm telling you, we shall surely do our own part. And when we leave, another people will be raised in our state. I'm telling you, after the father has gone, another father has been raised. After this father is gone, another will be raised in his stead. Tabu. Ilé-iṣẹ́ Ọlọ́run ọba kì í lukudeeti. Kabir sọ́dọ̀. Ilé-iṣẹ́ èèyàn ní lukudeeti. Ah! Bá a ṣe máa fọ́n tó àfa ńlá ni ibi tó kó yẹn sì parẹ́ yóò parẹ́. kábíyèsí ọlọ́run. yóò parẹ́ kì í ṣe iléeṣẹ́ ọlọ́run ọba tó gbé kalẹ̀ tó bá ṣe iléeṣẹ́ ọlọ́run ọba tó gbé kalẹ̀ ní tí ó parẹ́ kò sí nǹkan náà lórí rẹ̀. I'm telling you the company of Allah this is the company of Allah the company of Allah will never go into liquidation I'm telling you if it is company of human People will say, ah, we know this man as great scholar, but after his demise, institution is destroyed. But I'm telling you, that is not an institution of a Allah. It will never go into liquidation. It will remain eternal. Ìtọ́ra mi níwájú rẹ̀ ọlọ́run ọba o. Iyì àtọ̀dọ̀ rẹ mo fẹ́ mi fẹ́ iyì ènìyàn. Bọ́ọ̀ bá lépa iyì ènìyàn, ọ̀rọ̀ ọlọ́run ọba ò ní ṣe sọ fún ọ. Allahu Akbar ẹlòmíì ó fowó wa bọ̀ ọ́ lójú ọ̀tọ̀ ni tó ń bẹ lẹ́mìí rẹ̀ sí ọ ọ ní ròdòdó ọ̀rọ̀ rẹ̀ kó ṣe sọ fún ọ oh Allah I want your honour I do not want honour of human being but I'm telling you there are some in their character they will come to you to give you money I'm telling you that is what is giving you to close your mouth. If you take the money, I'm telling you, you'll not be able to tell the truth again. I do not want this from Allah.